Month: January, Ṣẹẹrẹ, February, Èrèlé, March, Ẹrẹ́nà, April, Igbe, May, Èbìbí, June, Okudu, July, Agẹmọ, August, Ogun, September, Ọ̀wẹwẹ̀, October, Ọ̀wàrà november belu december ọ̀pẹ to make it easier you can read like this january oṣù kìíní february oṣù kejì march oṣù kẹta april oṣù kẹrin may oṣù karùn june oṣù kẹfà july oṣù keje August oṣù kẹjọ September oṣù kẹsàn October oṣù kẹwàá November oṣù kọkànlá December oṣù kejìlá. Thank you.